ipe wọn mú ìgò wọn dẹ̀ fọ mọ́yàn lórí. bá ṣe rí nìyẹn sá bọ́yìn ṣe nìyẹn o. Oh, who is that person. md ló gba ẹnìyẹn síbi iṣẹ́ ẹ̀ lára àwọn tó gbà síbi iṣẹ́ ni sá. láàrin. kí ló ṣẹlẹ̀ kí ló dé kí lẹ̀ wá kiri kí ló sọnù lọ́wọ́ yín. kí ni ò sọnù ìwọ kó àwọn ọ̀rẹ́ àwọn jàǹdùkú tó máa kó wa nu lẹ́mìí bì òun kó wọn lọ síbi iṣẹ́ òun ló ń sọ fún mi nísìnyí pé ìkọ́nu wọn ó fọ́gbọ̀n mọ́kàn náà wọn staff lórí ìyẹn wà lọ́sítà nsìn. Ah, ọpẹ́ ní fọlọ ṣé ẹ ẹ tẹ bá béèrè dáadáa ẹ tán fọ́gbọ̀n mọ́ lọ ó lè jẹ́ kó kọjá yẹ ni o. ṣé ẹ gbé mu gan. ta ni. no kí ló tó ń bá ẹ sọ̀rọ̀ tó kàn ń rude náà. no mo ń béèrè níṣẹ́ o mọ̀ yàtọ̀ nù ọ̀rẹ́ ẹ̀gbọ́n àbí bàbá èèyàn níṣẹ́ mọ̀ pé bàbá ẹ̀ ni kí ló tó ń rude sí dáàdì. àbókìkí kọ́ ni mo ń lọkọ̀ yìí. òkìkí kí ló ń pè. so ọmọ yẹn jì ni dùjọ kí ni èjẹ. ẹ lọ bèrè lọ́wọ́ gọgùn. tó o bá ṣọ́ra mo máa nà ẹ. yé àtọ́ni joshua mọ sàlẹ́ǹjì mi wẹ̀dà ọ̀nà èmi. tó bá tún bá dárí sọ̀rọ̀ bẹ́ẹ̀ mo máa nà ẹ o. lémi. mo máa nà ẹ o. kókó sàlẹ́ǹjì mi kájọ lórí fídì.